ẹnu sẹ ẹkú dédé àsìkò yìí bàbá wa ẹrọ sà àdẹkù àṣeyẹ tèmi Ọlọ́run àforíjì olóògbé inú wa dùn láti rìn yín níbí báyìí ẹ jọ afẹ́kẹ́ brief àwọn èèyàn wa nílé ọgbọ́n tẹ dá ọ̀nà tẹ gbé gbà tẹ fi rí gbogbo ẹ̀ tó fi dùn tó fi dán báyìí afẹ́kẹ́ ṣàlàyé fáwọn èèyàn wa nílé. kò sọgbọ́n tí èèyàn ń dá tó fi ń to nǹkan bí ó bá ṣe pé gbogbo wa a jẹ́ kí bẹ̀rù ọlọ́run a jẹ́ kó jọba kí òye rẹ̀ yé wa pé òpó kan ṣoṣo ni gbogbo wa mú dání òpó kan ṣoṣo ni gbogbo wa dì yálà ẹbí ni o yálà olórin tó jẹ́ colleagues òpó kan ṣoṣo tí gbogbo wa dì mú yẹn ni Sikiru Ayinde Barrister òun lòpó yẹn ọlọ́run dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ẹ̀dá ò lè change yẹn ẹ ṣe gan bàbá wa ìmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn onífújì tó kù especially àwọn tó ń bọ̀ lẹ́yìn. ẹ kí gbogbo wọn kọ́ rántí pé ayé yìí àjò ni nígbà tó àsìkò bá tó fónúkálùkù òǹkàkùn máa lọ má fọ̀rùn yọ̀ mí gbogbo àlà ń lọ so tá a bá ti ń rántí ìyẹn àwọn nǹkan tá a máa ṣe láyé wa máa ṣe níwọ̀ntúnwọ̀nsì à ń ṣòtítọ́ pẹ̀lú ra wa àṣẹ dára pẹ̀lú ra wa ẹ̀dá ò lè ṣe déédéé ọlọ́run ọba ló ní déédéé ṣùgbọ́n ìbátẹ̀dá bá lè ṣe kẹ́dà ṣe kí a lè sọ yí pé ó ṣe ipa àtìyẹ nínú ayé torí bó pẹ́ bó fẹ́ bó kọ̀ ó máa pọ̀pà fílẹ̀ náà gbẹ̀yìn ni bàbá wa ṣe fàyè ilẹ̀ náà táwọn ẹlòmíín náà ti fàyè lẹ̀ Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam Jesus Christ gbogbo wọn fàyè lẹ̀ wọn lọ. ẹ ṣe gan bàbá wa ẹ jọ briefly irú èèyàn wo la lè pe bàbá wa Late Sikiru Ayinde Barrister irú èèyàn wo la lè describe wọn sí tábà describe Alhaji Barrister ó pọ̀ ọ̀nà tá describe wọn pọ̀ I describe Alhaji barista, a man of many parts a man of many parts and part yẹn náà ni pé ó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe gan ó sì fi rẹ̀ lẹ̀ fún àìmọye èèyàn ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run gbogbo àpẹẹrẹ náà là ń rí báyìí nísìn láti ọdún kẹwàá ayé ò fi gbà wọn ò fi ìṣẹ́jú kan má pò kìkì ẹ̀ wọn ò fi ìṣẹ́jú kan má jẹ̀ràn ẹ̀ a dúpẹ́ lẹ́ni a wà níbi ayẹyẹ ọdún kan wa bàbá wa Síkírù Àyìndé Barrister kí Ọlọ́run kó foríjì wọn so mo wà pẹ̀lú ààrẹ ẹgbẹ́ Fúnma. Alhaji Síkírù Àyìndé lórúkọ mi àwọn èèyàn mọ̀ mi sí Síkírù kò lọ títí tẹ́lẹ̀tẹ́lẹ̀ but n sì SK sensation náà mọ̀ mi sí láti bí ọdún bíi méjìlá sẹ́yìn èmi yan ìṣọ̀kan láàyò torí kò sí kò lè sí ìlọsíwájú tí ò bá sí ṣọ̀kan so láti bí ọdún méjì àbọ̀ lé díẹ̀ tí mi ti débẹ̀ ìṣọ̀kan yẹn ni mò ń bá káàkiri tí ìṣọ̀kan bá ti wà tífẹ́ ti wà láàrin wa ìfẹ́ tó kó wà tẹ́lẹ̀ bọ̀ kò kò múnádóko so alihamudulilayi tí ó bá ti fi lè múnádóko ní ìta ti bẹ̀rẹ̀ sí fojú rí èso tó máa sun ó máa pọ̀ ju bá ṣe lérò lọ so bó ṣe rí ni ẹ̀gbọ́n ọlọ́run ló ń ṣe é ọlọ́run fèmí síwájú àwọn ẹ̀mẹ̀wà mi ṣé mo pé gígé onídàgbòṣe ọlọ́run ló ń bá wa ṣe. kíló àyìndé barista olóògbé ẹjọ irú èèyàn wo ni lẹ́lẹ́ fi ṣàpèjúwe wọn pé irú èèyàn báyìí ni wọn. alhaji sikiru àyìndé barista kọlọmba àti ọsàn ìfẹrẹ bàbá dáadáa ni wọn aṣíwájú rere ni wọn ẹni tó jẹ́ pé èèyàn máa ń wo àkọ́ṣe ẹ̀ tó jẹ́ pé èèyàn máa ń wo ìgbésẹ̀ wọn gbogbo èèyàn tóun náà fẹ́ ṣe dáadáa láyé tó bá tọpasẹ̀ wọn tó wò ṣe sí wọn tó wò sọ̀rọ̀ sí wọn tó wò ìgbésí ayé wọn tó dẹ̀ gbọ́ àwọn orin wọn tó mú lò kò ní ṣìnà. afẹ́kẹ́ kọ̀ọ̀kan fún wa lára orin bàbá wa Síkírù Àyìndé Barrister. orin o orin o orin o orin o a ó kọ́ fújì lákọ̀lá orin o orin o mà ní kọ́ wá o orin o orin o mà ní kọ́ wá o. ẹ ṣe gan ta olúwakáyọ̀dé balógun dan salaudeen abdulkudus. ṣé ẹ̀jẹ̀ lè sọ fún wa ibi tẹ́ wà nígbà tí ẹ gbọ́ pé àjálù yẹn. ó bá everybody lójijì ni kò ń ṣe nǹkan tá ilé lè máa sọ̀rọ̀ ẹ̀ lọ títí lọ bẹ́ẹ̀ torí ó jẹ́ ohun ìbànújẹ́ fún gbogbo wa ọdún kẹwàá dẹ́rẹ́ kò kí ń ṣe ikọ́ kékeré kíyàn má ní bàbá fún ọdún mẹ́wàá so a kàn ń ṣe èyí tá a ní ṣe kí orúkọ bàbá má bàa pa ẹ́ là ń ṣe ìkọ́ta ní ṣe ó bá gbogbo aráyé lójijì ló ń ṣe nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ tó dùn mọ́ wa náà. gẹ́gẹ́ bí òǹkọrin bóòlù ṣe máa rí tí ẹ bá jáde pé ẹ fẹ́ gbé orúkọ babaláwo pé. iṣẹ́ ni iṣẹ́ abínibí ni kò dàbí nǹkan míì lójú mi iṣẹ́ abínibí ni iṣẹ́ abínibí ni so bó ṣe bí mo ṣe bá tọ́ ṣe ń ṣe náà ni mo ṣe ń ṣe kò sí kankan tó tó yàtọ̀ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ẹ máa fi rántí bàbá. gbogbo ẹ̀ tí bá wo ra mi gan mo máa ń rántí ẹ̀ gbogbo nǹkan mo fi máa ń rántí bá mi. tí bá wo ra mi gan mo ń rántí ẹ̀ ọpọlọ orí mi nǹkan tó bí kalẹ̀ mo ń rántí ẹ̀ gbogbo ọ̀nà mo fi rántí ẹ̀ tí n bá rántí ẹ̀ báwo mo ṣe fẹ́ jẹun báwo lọmọ mi ṣe fẹ́ jẹun ojoojúmọ́ mo ń ṣe rántí ẹ̀. Yeah a tún ọ̀kan lára àwọn bàbá wọn wà níbí tí wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ẹ bá a dábàá. orúkọ mi ni Adérónkẹ́ orúkọ mi ni Adérónkẹ́. Um, níbo lẹ wà nígbà tí ẹ bá bàbá jáde láyé. ẹ mo wà ní London nígbà yẹn mo wà ní London pẹ̀lú wọn wọ́n kọ̀ pé mi pé wọ́n gbọ́ lọ sí hospital emergency but by the time tí mo ti dé hospital wọ́n ti kú báyẹn so. Eh very sad. báwo ló wá bó ló ṣe rí lára yín lọ́jọ́ náà. ó ṣe mí bí àlá ni torí pé two days before mo ṣì rí wọn and ó wà ní good health ju bó ṣe wà lọ ní previous one year so mo ní hope pé wọ́n máa make ẹ̀ pé wọ́n tẹ̀sí wá okay wọ́n ní pé kí n wo àwọn káwọn rìn lọ síwájú káwọn rìn padà káwọn tí ì rìn láti jọ ẹ̀ wọ́n wà lórí wheelchair so wọ́n rìn wọ́n rìn padà sóhun wà very surprising pé wọ́n pass níjọ́ yẹn bẹ̀rẹ̀. gẹ́gẹ́ bí ọmọ Mr Fuji báwo lẹ ṣe máa ń ṣe láwùjọ táwọn èèyàn bá gbọ́ pé báwo lẹ ṣe máa ń fi táwọn èèyàn bá kó pé ah, ọmọ Mr Fuji. ẹ eh, kò sí kankan kò sí yàtọ̀ náà bí wọ́n ṣe jẹ́ bàbá èèyàn púpọ̀ ni wọ́n so àwa ẹ̀jẹ̀ nìkan la fi yàtọ̀ ó ní àwọn kan dé pé tó máa ń sọ̀rọ̀ barista ìgbọ́n mọ́ máa wò pé ṣé <laughs> èmi lọ́mọ wọn báyìí bàbá èèyàn púpọ̀ ni and nǹkan tó ń filẹ̀ fún wa ó ju orin lọ ìwà respect oríṣiríṣi nǹkan tó wà ń bẹ wọ́n filẹ̀ fún wa tábà fi lọ so wọ́n ti mo fi rántí wọn ni ẹ ṣe. Um, lọ́jọ́ tí ẹ gbọ́ pé wọ́n jáde láyé báwo ló ṣe rí lára yín kò lọ dáadáa torí pé ó ti ní nǹkan púpọ̀ tá a ti sọ tá a sì máa ṣe táwọn náà sọ pé àwọn máa ṣe so gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ṣàwọn Ọlọ́run mọ̀ but gbogbo nǹkan tá a sọ náà àwa tá náà à ń carry gbogbo along and then try láti ṣe tó dáa tó wà bẹ́ẹ̀. kí wàá ní nǹkan tí ẹ fi rántí wọn. nǹkan tí kílẹ̀ sọ. nǹkan tẹ́ ẹ fi rántí wọn. Ah, àwọn ọ̀rọ̀ ọ̀ sọ̀rọ̀ gan-an ọ̀rọ̀ púpọ̀ kan sọ. So wọ́n máa sọ bí àárọ̀ yìí sí mo jí láàárọ̀ first is tomorrow don't force and sign my garri <laughs> ó máa ń ṣeré gan orí àwàdà gan púpọ̀ tẹ bá jókòó sí wọn five minutes báyìí nǹkan tí everybody is serious wọ́n ti ju ọ̀rọ̀ kan sí gbogbo èèyàn máa rẹ́rìn so every time tí bá ti rántí wọn ọ̀rọ̀ ẹ̀rín ló máa ń jù bẹ́ẹ̀. ẹ thank you. our first ball. all right. Sorry. àkọ́bí olóògbé Mr. Fuzi àwọn la fẹ́ bá sọ̀rọ̀. ẹ ojú olórí olóògbé Dr. Sikiru Ayinde Barrister láwà Fuji Chambers láwà báyìí tí àwọn èèyàn pè sí. Si tí wọ́n wá ń ṣe ìdárò wọn tí wọ́n sì wọ́n sì ní àwọn àwòrán wọn àwọn àwòrán tí wọ́n yà nígbà tí wọ́n wà láyé àwọn àwòrán wọn náà ni ní ìta àwòrán ti pé bíbà àwọn akọrin fújì àwọn bíi Kollington àwọn bíi K1 wọ́n wà níta níbi tí Are you going to do that? Àwọn èèyàn wà to. bọ́ọ̀lù àtọ̀bìtọ̀ kó lè wọ ẹ́. You want to talk to us? Yeah. You talk to us. start. No, ó dà báyìí, ó dà báyìí. Um, ẹ bá a dárúkọ yín. Sumobi, Razak, Ishola Babátúndé, Balógun. Um, báwo ni ẹ ṣe gbọ́ nípa lẹ ṣe gbọ́ pé bàbá jáde láyé. bí ṣe gbọ́ pé bàbá mi jáde láyé phone call ni na. báwo ló ṣe rí lára yín tọ́nà. <laughs> báwo ló ti fẹ́ rí lára yín definitely you be you be down kò ń ṣe kò ń ṣọjọ́ tí èèyàn fẹ́ máa rántí but eh, bọ́ọ̀lù ọ̀hún ṣe fẹ́ nìyẹn so it was a very sad day kò tí ì tán lára náà so ó sì wà lára because iṣẹ́ ńlá ni bàtà ńlá ni ẹrù ńlá ni so <laughs> I, I know you won't envy me. báwo ni ẹ̀yin ni gẹ́gẹ́ bí àkọ́bí báwo ló ṣe rí àtìgbà tí wọ́n ti lọ títí di òní báyìí bí ọdún mẹ́wàá gbáko báwo ni ọ̀rọ̀ ilé ṣẹ̀mọ̀ àwọn ibi tí wọ́n ń dí báwo lẹ́ ṣe ń tán dín báwo mo n tí wọ́n ń ṣe jẹ́ bí ojúṣe tó yẹ pé ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ṣe ẹ jẹ́ bí àkọ́bí báwo lẹ ṣe ń ṣe. I can only try my best like I told you bàtà ńlá ni mi lè wọ̀ fìlà ńlá ni mi lè dé ẹrù ńlá ni kò ṣeé gbé I can only do my best this is a very large family eni it belongs to a very large institution Our colleague Fuji is the most successful music in the whole Nigeria. So kito n tó kó fans kito n tó kó family kito n tó kó pọ̀ ló àwọn colleague wọn kí n personal family So it has not been easy. Àdúrà ni lójoojúmọ́. Iṣẹ́ ńlá ni báwo lẹ ṣe ṣe pẹ̀lú àwọn onífújì gẹ́gẹ́ bí ọmọ ẹni tí ó dá fújì sílẹ̀. kò sí ìyí tí close mọ́ mi nínú wọn kò sí ìyí tí close mọ́ mi nínú wọn kò dẹ̀ sí ìyí tí ó ń ṣọ́rẹ́ mi nínú wọn látòrí alhaji Kollington torí k1 lórí gbogbo àwọn old um, fújì artist wọn téèyàn lè dárúkọ Obesere ni o Pasuma ni o. Adéwálé Ayuba kò sí tí ò súnmọ́ mi tí mi súnmọ́ nu wọn so uh, it's a one big family so and uh, ojoojúmọ́ ló ń bímọ sí so adẹ láti kó pẹ̀lú wa we are all family anyway so. Um, kí ni kẹ́tẹ́ fi máa rántí bàbá. a lot tí bá wọ ẹ̀yìn mi tí mo wo adúrú wàhálà tó kólẹ̀ fún mi mi ń sùn tí bá wo adúrú. Eh, tí bá wo family tí mo wo institution tó filẹ̀ àti fans the fans are massive ìyẹn lásán nǹkan ṣe ojoojúmọ́ èèyàn lè gbàgbé láíláí èèyàn lè gbàgbé ojoojúmọ́ lèèyàn máa máa rántí my head is not it's always working ìgbà mi àdá gbé brain yẹn kò ṣiṣẹ́ mọ́ because there is too much in it ẹrù ńlá ni so ìsàdí bá ti wojú ẹ̀yìn bá gbé ah kí leléyìí tí mo kó sí i ọlọ́run ló fi mí síbẹ̀ kò dẹ́ni padà lẹ́yìn mi. bí àwọn ọmọ bàbá mélòó ni wọ́n ń kọrin báyìí. ah we have a lot we have um, well àwọn míì wà tó ṣì ń bẹ̀rẹ̀ tó ṣì ń dìde o we have Baride we have Barisoke we have Barimade we have uh, a lot of them we have. Um, kí lórúkọ Bọ́ládé. Kibalite, Wizzy, Kizzy. There's a lot. Barry Kizzy. There's a lot of them. And they are still coming up more and more. Uh, then we have Rihanna. Uh, uh-huh, Rihanna. so there's a lot of them. tí ẹ bá ní àǹfààní àti bá àwọn àwọn olólùfẹ́ bàbá sọ̀rọ̀ kí ni ẹ máa sọ fún I will only thank them for all the support that ti ń láti jọ́ tí bàbá ti kú ọ̀ọ́jà màlá pé bàbá sáà kú because Ori barista ọ̀rọ̀ barista every day over gbogbo all over social media you understand Me, ti rí artist don celebrate tó barista nílé ayé even Michael Jackson maybe once a year lọ́rọ́ tiẹ̀ àbí tó bá ń gbọ́ music ẹ̀ barista is being celebrated every day aláwọn tó ń ṣe program fún online àwọn oríṣiríṣi olùdásílẹ̀ um, um, vibration with outlet uh, in London Alhaja outlet with uh, Ashanti Chole tó and in France with um, a lot a lot of them so uh, I can only thank the fans for ọkọ àdúró tì ẹni tó ṣojú dàbí ẹni tó ṣẹ̀yìn they have always been there èmi ò rí and they're spending the money every day Go see the yàn ti ń sọ̀rọ̀ but èyí tá à ń celebrate kékeré làwọn ń ṣe yìí ìtura àti mọ̀ kó máa fara ya ìtorí pé àwọn àbúrò gbogbo wọn ò prayer lásán gbogbo àgbáyé báyìí ń sìn Amẹ́ríkà Dubai everywhere lọ́n celebrate barista léni léni so yìí táwọn ṣe kékeré ni àmọ́ nínú gbogbo ẹni so mo dúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹnìkankan nu wọn Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa dá wọn sí ti family ti family we we're really happy that they are part of the family and all that. Um, ó ti ọdún mẹ́wàá báyìí ní tí bàbá ti papòdà nígbà tó ti wà àwọn náà sọ pé wọ́n dá fújì sílẹ̀ làwọn yẹn sọ pé wọ́n dá fújì sílẹ̀ ẹ̀ ta ni darí fújì báyìí látìgbà tí wọ́n ti lọ ta ló ń darí fújì. ẹ that will be be you ask the former you understand èmi kò mọ̀ pé fújì is one bí barista ṣe sọ ẹni tó bá ti jó fújì kan ìbáàjá adéwálé àyùbá ìbáàjó wàsó àyìnlé ìbáàjó kọ̀lìntì àyìnlá ìbáàjó òbésèrè ah, ìbáàjó ṣùpá ìbáàjó pàṣùmà. O ti jó barista so anybody worldwide anybody tó bá ti kọ fújì ẹni tó ń darí ẹ̀ I cannot say missing you. according to bí gbogbo ẹ ṣe rí baba Kollington ni olórí ẹbí fújì you understand with K1 with all of them àwọn gbogbo wọn ọlọ́sìn all they are not sleeping at all they are doing very very well láti make sure pé iṣẹ́ fújì yóò kù and I will continue to thank them ìpè each time tí bá ń rí gbogbo wọn inú mi máa ń dùn ni ìpè well so and the present former president Alhaji Sikiru Ayinde he has done so much to bring everybody together and he's doing he's working every day láti make sure pé òun kú gbogbo wọn I'm very close to him I'm very close to Kenwa kò sẹ́ni tí mi súnmọ́ nu wọn I'm very very close to all of them ẹja ẹja ṣíkápá ẹka ẹka sàn wa àti wíṣí yorùbá nípa ẹ bá a dárúkọ yín náà. orúkọ mi ni asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatu orúkọ mi ni alájà mọ̀dínà tàṣà àbíbarí ti dé ìyàwó bàbẹ́ ìdùnnú bàbẹ́ ìyá àgbáyé. ẹ níbo lẹ wà nígbà tẹ gbọ́ pé bàbá papòdà ah alihamdulilayi ilé ni mo wà mo ní pè lọ́dún náà lọ fẹ́ lọ ṣe dé fáwọn pman ni wọ́n pè mí ni mo gbọ́ so ó jẹ́ ìdùn ọkàn fún mi tí mi ò gẹ́ẹ̀tì ara mi mọ́ ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ọdún náà lọ. báwo lẹ ṣe báwo ló ṣe rí lára yín gbàtẹ́ gbọ́. ah ó dùn mí ọlọ́mọdé kan mọ́ kú lọ́wọ́ èèyàn bí ìtọ́ mọ́ kú lọ́wọ́ èèyàn ni kò easy Síkírù Àyìndé Barrister is a father bàbá ni Ah, so ẹ mọ̀rú ẹ mọ̀rú feelings tí yàn máa ní fún bàbá tó nífẹ̀ẹ́ èèyàn kí yàn wà nílé ọkọ kó ṣe máa gbowó oúnjẹ irú ẹni bẹ́ẹ̀ wá lọ ó wá lọ lójijì mo bó ṣe máa dùn yàn tó ó dùn mí gan. wà nílé ọkọ ẹ ń gbowó oúnjẹ. pẹ̀lú ògo ọlọ́run gbogbo ayé ló mọ̀ bá rí sídé mò ń gbowó oúnjẹ tí bàbá mi fi kú ni àtèmi àtọmọ mi àtọkọ mi fi ń gbowó oúnjẹ lọ́wọ́ bàbá mi wọn jẹ́ màlá tó ah, mo wà ẹlẹ́ẹ̀kejì àdúrà mo fi rántí wọn ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ṣé orin tí wọ́n ṣe sílẹ̀ kó má parẹ́ títí láé àti láéláé tí mo bá fi ń ṣèrántí wọn. Ah, gẹ́gẹ́ bí ọmọ wọn ẹ̀yin náà ṣe ń kọrin um, báwo ló ṣe máa rí tẹ́ bá fẹ́ kọrin tẹ́ bá fẹ́ gbàwó jáde ah, tẹ́ bá ń rorú àwọn àwo tán gbé jáde pé ẹ̀yin náà fẹ́ ṣe bíi tiwọn um, báwo ló ṣe máa rí. Eh, nítorí pé mo máa ń mú nínú àwo orin wọn fi ṣàwo síta ló máa ń jẹ́ kí gbogbo aráyé máa gbà á so nǹkan báyìí tí mo jẹ́ kí tí mo fi rántí wọn kí bàbá bó ṣe máa ń kọ́ lélẹ̀ ìgbésẹ̀ tó ń gbé kémi náà máa gbé kọ́lọ́n dẹ̀ fún mi gbé kalẹ̀. ẹ kí wàá ní tẹ bá ní tẹ bá fẹ́ bá àwọn olólùfẹ́ wọn sọ̀rọ̀ kí nìkan tẹ máa sọ. kò sí nǹkan tó fẹ́ bá àwọn olólùfẹ́ wọn pé bí bàbá mi ṣe ń ṣe sáwọn olólùfẹ́ wọn bó ṣe máa ń approach wọn bó ṣe máa ń kọrin fún wọn èmi náà ṣe máa ń ṣe nìyẹn tó dẹ̀ máa ń jẹ́ kí ni wọ́n máa ń dùn tó jẹ́ kórúkọ wọn parẹ́ tó dẹ̀ ní parẹ́ títí láéláé. Юлия Ильич. ọkùnrin adúpẹ́ lọ́wọ́ obìnrin adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbà o.